الحمد لله رب العالمين الحمد لله الذي خلق كل شيء وقدره تقديرا الحمد لله الذي خلق فهدى وكتب لكل نفس أجلها لا تستأخر عنه ساعة ولا تستقدم أحمده وأثني عليه بما هو أهله سبحانه وتعالى ولا أحصي ثناء عليه بل وكما أثنى على نفسي وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان وأوصيكم ونفسي بتقوى الله وقد أمرنا الله سبحانه وتعالى بذلك في كتابه العزيز وقال سبحانه وتسامى بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت الآية عباد الله فربنا سبحانه وتعالى ستير يحلم وينظر ويستر على عباده لذلك قال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون ọpẹ́ ni fọlọ́wọ́n bá tó sọ wá ní mùsùlùmí atọrọ àdìkú ìkẹ́ ọlọ́run àti gẹ̀rẹ̀ fanabi sallallahu alayhi wa sallam ẹ̀tọ́ ọba láti bá máa jẹ́kẹ̀ fún gbogbo wa ọlọ́mọsí àjàgbé àwọn sàṣánà náà wọ aljanna firdaus mọ́jà wà nínú ẹ̀ tọ́jọ́ wípé yóò ṣe bóun sì kankan síwájú ọlọ́run ọba láyé yọ àdáríkì amákùnrin bá kankan ọlọ́mọjà wà nù wọn. bákan náà ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ọ̀npọ̀ èmi àti láṣẹ pé ká bẹ́ẹ̀ kọyọ àfáàlẹ kò sì yọ ẹni tí ń gbọ́ wá sí náà lẹ ọlọ́wọ́n bá ìpọ́ aláṣẹ ìmọ̀ bẹ̀rù rẹ̀ ní kọ́ra àti ní gbangba láì máa yẹ ọ̀nà nínú alukur'an láì máa yẹ àyè nínú alukur'an fún dé ìyẹn jáde máa bẹ̀rù ọlọ́wọ́n bá ní kọ́ra àti gbangba bákan náà ká sì máa mọ̀ wípé kò sí oríire kankan bí kankan àyàfi bíi fi làákàyè èèyàn máa tẹ̀lé ntọ́nà bàbá sọ kìí ṣe kò sóríire bíi kọ́ wa máa fi tẹ̀lé làákàyè rẹ̀ la làákàyè ni ó máa tẹ̀lé kí ni o ọ̀rọ̀ ọlọ́run kìí ṣe ọ̀rọ̀ ni ó máa tẹ̀lé làákàyè àwọn eléyìí jẹ́ àwọn nǹkan tí yóò jáde bí kútùbà tòní toró ní bá ṣe pẹ̀lú háàdì kútùbà tatanawalu shay'an muhimman aw janiban min jawanibil aqida janibu aqida àwọn àjọ kẹfẹ pé ní mùsùlùmí gbọ́dọ̀ ní tí ó sì gbọ́dọ̀ bọ fún mùsùlùmí òní kútúbà yìí ní ìfẹ́ kojú tó sì jọmọ́ nǹkan tá à ń bá bọ̀ ó sì gba ìfarabalẹ̀ àkọ́kọ́ ọlọ́wọ́ bá tọ́lá rẹ̀ ga oúnjẹ kọ́ máa yé wa wípé wàlíkúlì ummatin ajal gbogbo tó ń dá pátá lásìkò tí ó lò básìkò ẹ̀dùn kan bá ti tó yọ máa kú kò lè yẹ kò sì lè dín ìṣẹ́jú kan lábẹ́ bẹ́ẹ̀ farasul salawatullahi wa sallam alayhi ọwọ́ ń kọ́ ní ẹ̀kọ́tọ́kọ́ àmì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ọlọ́run wọ́n fẹ́ fa pé tọ́run bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ kọjá pé ní túdé inú jẹ̀mí ìrìn kúrò لكلام الله وكلام رسوله صلى الله عليه وسلم tọ́lá wọn bá sọ̀rọ̀ kalẹ̀ táwọn bí sọ̀rọ̀ kalẹ̀ àwọn ọ̀tọ́ ọlọ́run fẹ́ kọjá wípé làákà ìkẹ́kọ̀ọ́ ò ní tẹ́lifà fọ́rọ̀ ma àgbẹ̀dẹ́ pé làákà yẹ àwọn ìlọ ọlọ́wọ́ tẹ́lifà fún wà láàrú bí kíláàfù dáàlì ayé ò sì lè rọrùn bá wọn bí àwọn ọ̀rùn gbẹ bẹ́ẹ̀ yóò kàn ìbínú ọlọ́run láyé yóò tún kàn tọ́ba dọ̀rọ̀ لذلك أسوقكم إلى ما أخرجه الإمام أحمد في المسند والإمام البخاري في صحيح ومسلم في صحيح من حديث أبي هريرة رضي الله تعالى عنه وأرضاه في قصة وفاة نبي الله موسى عليه الصلاة والسلام على اختلاف في هذه الرواية لعلي أجمع بين عن الرواية إن يسعني الوقت النبي صلى الله عليه وسلم في حديث أبي هريرة يتي إمام أحمد دورا إمام بخاري دورا إمام مسلم دورا قال لي النبي صلى الله عليه وسلم أني يعني أرسل ملك الموت إلى موسى عليه الصلاة والسلام فلما جاءه صكه فرجع ملك الموت إلى ربه فقال أرسلتني إلى عبد لا يريد الموت أرسلتني إلى عبد لا يريد الموت فقال له ارجع إليه فقل يدعو يدعو على متن ثور وفي رواية الإمام أحمد على جلد ثور شك فيدعو يدعو على جلد أو متن ثور فله بما غطى يده وفي رواية بما غطت يده بكل شعرة سنة وفي رواية ما واردت يده فله بكل شعرة سنة فقال أي رب ثم ماذا قال الموت قال فالآن النبي صلى الله عليه وسلم بعد الصحابة صلى الله عليه وسلم قبل أن يبيع بكرة سبعين نوعي بعد مبا تياسي قوانين مسانتوه ọlọ́run wa mọ̀lẹ́kà tí wọ́n ń gbẹ́mi sí ànábì Mùsá nígbà tí mọ̀lẹ́kà tí wọ́n ń gbẹ́mi lọ́dọ̀ ànábì Mùsá nínú rìwáyà mi mọ̀ọ́ ojú ọ̀sẹ̀ wáyà orísìí àwọn akọ̀wé ti là Mùsá wọ́n rán mọ̀lẹ́kà fún ànábì Mùsá bọ́sẹ̀ wọ́n rán ànábì Mùsá nínú rìwáyà mi wò Mùsá fàfàkọ́ àìní náà bóso sáré fún musa tẹ́lẹ̀ sọ náà tóri àbí musa ò sì mí ní sí méjì bóso ní lójijì tọ́yọ sùn ọwọ́ ibi òkè nínú rẹ̀ wáyà ní sọ́kà ní wáyà ní ìbátan ọba dìgbàjú ni wo mẹ̀lẹ́kà kú kaba kọ àyìnà o lọ́ba fọ lójú kan bóso dìgbàjú kù tọ́fọ lójú kan yìí rọ́jà àwọn àkànlọ́sọ̀rọ̀ àbúgbé subhanahu wa ta'ala mẹ̀ríkà ń wá pàṣẹ lọ́wọ́ wa wípé ọlọ́wọ́ bá yìí arsaltani ila abdin la yuridu mawt ẹ̀ ń tọ́ ọ̀rọ̀ mi sí ẹ̀ ń tí ọ̀fẹ́ lọ́rọ̀ mi sí ọlọ́wọ́ wa sọ fún káàkiri mọ́tò wípé padà sọ́dọ̀ rẹ̀ wọ́n á sọ fún wípé ìyádọ̀ ìyádàwó ala jildi àwọn àlà mọ́tìnì àwọn mọ́tìnì nǹkan náà òun náà ní jildi rẹ̀ zọ́ọ̀rù nǹkan asàbà zọ́ọ̀rù nǹkan ní mọ́tìnì rẹ̀ sọ pé káàdì bí Mùsá lọ sọ padà ìpè káàdì bí Mùsá ó gbé ọwọ́ rẹ̀ lérí mọ akọ màálù ńlá kan gbogbo ibi tí ọwọ́ rẹ̀ bá kàn irun kọ̀ọ̀kan tó lè wà bẹ́ẹ̀ sọ fún pé fálà òbí kò lè ṣàròtì sánà irun kọ̀ọ̀kan tí a bá yẹ pé irun wá mílíọ̀nù ènìyàn bá kàn bẹ́ẹ̀ bó ṣe ohun tí ọ̀fẹ́ tó bá ń bó sì tó bá náà lọ lọ́wọ́ rẹ̀ bá lè kàtà nígbà tó bá gbé ọwọ́ lé màlúù àrùn pé irun kọ̀ọ̀kan á máa fi sí ọgọ́rùn-ún ọdún fún un tọ́jú ọ̀rẹ́ bá wá gba irun fifty á ní times fifty uh, times hundred ntọ́bájáde lókùn tí ó lò mìíràn mọ́tì ọwọ́ àkàdà ọwọ́ ni ọlọ́ọ̀bà mi kì í sọ fún ọ wípé kò sí báyìí kò sí báyìí àbí wàá musa wa ń dá lópin fún màmá ẹ̀dá tí n bá padà bọ̀ wọlé tó bá ti ẹ̀jẹ̀ pé tí ó tún kú fún mi yọ ọ̀dà one million years kí ni ó tún rẹ̀ ikú tọ́lá sọ náà ni wípé ikú náà wà ní falàn kápẹ́ ikú náà kí n kú ní ìsìn ìpè mi fàṣàmà ò ṣàmà ikú bá gbóhùn rẹ̀ báyìí àbí musa wà kú. alakunle ha hada alhadith oni rumuda kutuba awo yi ni àkọ́kọ́ ìlú wa tá a wà àwọn ọ̀rọ̀ orí ṣèǹtọ́n ìròyìn kẹfìrí ọ̀pọ̀ nílùú yìí iná fàtíwá sí ìfihàn àwọn èèyàn wọ̀ tọ́lọ̀ ọ̀rọ̀ ti gbà yìí pé ọlọ́run kì í pààyàn bẹ́ẹ̀ ni bàbá kò àjẹ́ ní pààyàn ẹ̀lú òyìnbó só ní pààyàn pààyàn ló ní àwọn akáwọn afáàní pààyàn. so ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ìlú yóò mú lọ́rẹ̀ yóò mú lọ́rẹ̀ torí kọ́ ń bá àfọ̀nìwọ̀ rẹ̀ kàn ẹlòmíì tí wọ́n sì kù lọ́ta ó jìnà sí torúkọ́n bá fàyè nílà hadithi abẹ́rẹ́ láti wá máa rìn káàkiri àkọ́kọ́ àbí Musa àbí ọlọ́run ni salawatu alayhi wa salamu alayhi malakul mauti òjìṣẹ́ ọlọ́run ni òjìṣẹ́ ọlọ́run náà ni mọ̀lẹ́kà kún gbàtú kálukú bá tí ọba kún ní o wà mí húnà wà mí húnà àwọn kan ní méjì ọ̀rọ̀ méjì náà kọ́kọ́ fẹ́ sọ lórí àdéhùn ọlọ́run wọlé fẹ́ sọ mo ní làwọn kí á Musa yẹ á ní fúnmọ́lá kalẹ̀ mọ́ o kàwọn ìsìtàfọ́ fàmí kakula ne bi musa ba ma malaika kusa bi koto wa ba abu ne ya ba so kakwa ba ma malaika kusa bi koto wa ba ọmọ ìyẹpẹrẹ òṣìṣẹ́ ọlọ́run tọ́lọ́run náà sí o èyí tí a máa ti ju ara yàn sí yàn nà àkọ́rà kọ́ mi ẹni rán sí yàn téèyàn bá ti ṣe ọmọ níṣekúṣe ajakpe ntọ́ rán sí tó ti mà pé ẹntì ọ̀ràn rìn tó sì mà lọ ẹntì sí ajakpe ntọ́ ni òṣèké ni o ni ọ̀ malé ọ̀rọ̀ kejì láwùká ni láyà àrífò mú tó ẹgbẹ́ kọ̀ bá mà láyà ní ìkùbìyìn látùmù wájú ìgbọ́ ìfìhì kò tó tọ́nà kọjá pé àlejò tó wá bá nílé ìgbàjúmọ̀ ni a fi máa kíkà bọ̀ tàbí láì bá sálámà rẹ̀. ìmá yiri ọpọlọ tàbí ìmá fi ọpọlọ sọ pé ntọ́nà ń sọ yìí tàbí ntàkùn àyàsáyì kò yẹ kó rí bẹ́ẹ̀ kí ọmọ wa sáré kí sáré kí kó kó mú kankan bó di nù alamari yẹn èèyàn jẹbi bọ yẹn láti sọ bẹ̀rẹ̀ pé ntọ́nà àtàlù bá wí ó ní ọ̀gá ọpọlọ wa ló máa ṣe ọ̀rọ̀ náà fún sàṣà mi ní nfa ọpọlọ wa rí ẹ ń bá wa chéńjì ẹ̀ báwọn tó ń gbé ọpọlọ rẹ̀ wájú tó wá fọlọ́ fún tó fi ṣe ń ọpọlọ ń fà yóò sì ba rẹ̀ níbi tọ́jọ́ yìí pé yóò dùn lọ́la yóò dùn lọ́nà. ọ̀kan náà àwọn brọ́dà bá sùn náà wọ́n nígbà táwọn yunifásitì ní sukùl àwọn wọ́n wá polisi àwọn oko yìí polisi oko wọn kó kọ wọn kó kọ wọn kó kọ mọ̀kàtí tọ́lá àwọn ìsìn wọn sàn kó kọ pòfẹ́sọ̀ kan náà mẹ́lẹ́gbẹ̀ẹ́ wọn ẹgbẹ́ kìnnì kan abdulhakeem olúwakẹ́mi kúlẹ́sẹ̀ yìí nǹkan kan wọ́n pẹ̀lú kan pé bí ẹgbẹ́ kí ni wọ́n sábà pẹ̀lú ọkọ̀ kan pé kíní kan ọlọ́run lọ́gbọ́n professor máa sọ pé what of professors nígbà tó gbó kọ pé ẹgbẹ́ ẹgbẹ́ olùmọ̀kẹ́ ọlọ́run lọ́gbọ́n ọlọ́run lọ́gbọ́n ọlọ́run lọ́gbọ́n what of professors ẹ máa ẹ máa tètè ọ yàtọ̀ ẹ muskila nìyẹn kéèyàn ò fi làákàyè yẹn wájú kọ́ àmà ọlọ́run ọba sẹ́yìn rẹ̀ yọ pàwọ́ alábẹ́ àkọ́kọ́ nínú riwaya mi ìdàmà ahmed fi musnad rahimahullah ta'ala oníkà kọ̀díkà na malakul mawu yàtì nasa ìyánan sáájú tẹ́lẹ̀ màlẹ́kà kú ìwà máa bá wọn èèyàn lójú ayé báyìí ṣùgbọ́n kéè sáwọn màlẹ́kà ní olùwà yàtì nasa ìyánan ìwà máa bá wọn lójú ayé. tọ́jú ajẹ́ pé wátẹ́ni ìwà bàlẹ̀ bí Mùsá láì wà lórí àwòrán màlàkíyà láàrin àfẹ́kọ̀ fún màlàkíyà ajẹ́ pé àlẹ́ bí Mùsá ọ̀dà nígbà ọrụ kọ́kọ́ wa ọ̀rọ̀ àkọ́kọ́ ọrụ lóò náà ọ̀rọ̀ ẹ̀kejì àti wàá seba le dùn ṣe ta kí sàn le dùn lẹ́sàn malakul mawuti kéékànlẹ̀ kún bí kẹ́tì fi wọ̀ bẹ̀ màlẹ́kà kéékànlẹ̀ ni o ó gbé sùúrù ẹ̀yàn wọ̀ ṣùgbọ́n já wọlé wàkàdì wà fún wàhálà ṣẹlẹ̀ àtànà fi fàkìyà àyìnì màndàfàlà dáa ọ̀gá nígbà yìí ìbìnì ó sì ń bẹnu ẹ̀sìn wa iná àti kàfáàrí bí wọ́n bá wọlé yẹn láì gbàgbọ́ bí ṣe ń bọ̀ ló ṣe ní nígbà tí ilé àfẹ́ bomi omi gbóná tí wọ́n fi gbọ́n ní wọ́n fẹ́ dànù lọ́ bá fáyà dà ló gbó gbogbo nù àyà. ó sì máa ọ̀fẹ́ sàwọn ẹ̀kọ́ làmọ́ sáwọn àkọwọ́ èyí máa ń ṣe òtún wọlé oúnjẹ. lẹ́kùn nàdá oríyàn lẹ́ńtọ́jà wọlé rẹ̀ wà ká ìrírí ìdúró mùdáfà ó sì fẹ́ dìfẹ́ndì ara rẹ̀ òjijì lórí nítorí ìdí bẹ́ẹ̀ náà ni pé àdúgbò ìsájú tàǹkó ó kó gbàdúgbò ojú kan ojú kejì ojú tàbí bí Mùsá fọ́ yìí sójú ti màláíkà ń gbà tó dabara ni àbójú màláíkà rẹ̀ gẹ́gẹ́ kò sí àbára méjì náà sẹ́ńtì mo bèrè sí àfọ̀mọ́lá méjì náà ọ̀rọ̀ kíá mo á fẹ́ mẹ́rin wá nínú alukur'an táàfù mọ̀ ìgbé àti musa ọ̀dà wọn. Allah subhanahu wa ta'ala inda makana yaquluna an dhaifi Ibrahim àwọn màláíkà tí wọ́n nàbí Ibrahim pé yóò bímá kọ́lọ̀ bẹ́ẹ̀ fọlọ́ lọ. Ọlọ́ ni hal ataka hadith dhaifi Ibrahim al-mukramun ìlà kọ́lọ̀ mi sọ yìí pé faragha ila ahlihi faja'a bi'ijlin samin bí àwọn àlejò ṣùgbọ́n màláíkà tí wọ́n gánà lọ́rùn jaahu ala surati shubban wọn wá lórí àwòrán àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ọkùnrin nínú amẹríkà ń fi wá anabi ibrahim basari gbúrú lọsọdọ àwọn èèyàn rẹ fàjẹ àbí ìkíni salim ọmọ kílódé rẹ ọmọ ọmọ èrò rẹ bá rọ ọmọ ọmọ màlúù ìnáwó méjì. o yíra mára tó tún lọ́ra dáadáa onye ní pa o kí wọ́n bóun yẹn nígbà ka a bá fẹ́ débi ẹ̀kọ́ bá a ṣe ń gbàlejò inṣàlá rahman fọ ọ̀pọ̀lọpọ̀ fi lo ọ̀ngọ̀ ti o lo dàhábà ki n tún máa rọ̀ wọ́n kí n yàtọ̀ àwọn ọ̀gá àti dàhábà idi yín rahman ti fún kọ́lá la ta'kulun làwọn ìdìbò ká wọ́n bó ti dé méjì bá ká wọ́n wọ̀ ẹ́ wọ́n wọ̀ ẹ́ kọ́lá la ta'kulun ẹ̀yin náà ò sì fún ẹ jẹ́ ẹ jọ ẹ. tó bá jẹ́ pọ́pọ́ mọ̀ pé màláíkà nìyẹn tó sì mọ̀ pé àwọn al-malā'ikatu lā wa lā bi janbin wa hādhā nabiyyunā Lūṭ عليه الصلاة والسلام إنما جاءكم كما كان الله سبحانه وتعالى يحكي لنا حكاياته في سورة هود ما رأى الله سبحانه وتعالى سورة هود أولا نمبا تيا روما ملايكا تيا كولا روا نبي برايو إيتا تيا كولا سورة أنا بي نوتو كين تيا سورة أنا بي نوتو نمبا سورة روما تقوم فعلين من قومه ها إنس فكما جواب يوسي إلا إداو لو كان عرف أنه ملائكة من ربي سبحانه وتعالى ما كان الله عليه من قوله káwọn bá yàn fúlà àmọ̀lẹ́kà ọ̀rọ̀ ọ̀dà ni òní tó máa fi hàn wípé òun bẹ̀rù àwọn ìjọ òun lé àwọn mọ̀lẹ́kà lórí ìyẹn jáde pé àwọn mọ̀lẹ́kà wọ́n ti máa wá tẹ́lẹ̀ náà wá bá àwọn àbí ọlọ́run lórí mi tí ó jẹ́ sùúrọ̀ àdára. ìdá rọ̀yẹ́ kílíà tọ́yì àwọn akáà nínú àlùkò àná ọlọ́run ajal ẹnì kọ̀ọ̀kan ìgbà tá a bá ní yóò kù náà ni yóò kù kò lè yẹ malakul maut apá kan àfáà ní iqtassa minhu Musa gbẹ̀sẹ̀ lára rẹ̀ ṣùgbọ́n ààrùn dẹ́lílù as-sahih as-sarih ath جواز جواز القصاص بين الملائكة والبشر أو أمور أبا كل ما فاني إنتو سلي أو سلي امتحان لملك الموت أولهم بدأ هو بملكة كنو تريد أن رواية من أتبنا وكان يأتي الناس خفيا لا تبني وتوى bí ṣe ń jáfìlà yìí òtún wá máa bá wọn lójú korojúmọ́ imtihan àdánwò lè jẹ́ fún lọ́dọ̀ ọ̀nà kí ló fà tí a sọ pé imtihan ìlọ́jẹ́ fún apá kan ní ọlọ́run ìbá nàbí Mùsá pẹ̀lú gbọ́dọ̀ tí ń sọ yìí pé yàrá àrùsáńtà ní ilà ámìrìlà ìrírí màwò ẹ̀ ń tọ́ ọ̀rẹ́ mi sí ẹ̀ ń tí ọ̀fẹ́ kú ló ṣe ni o olùrànlọ́rẹ́ mi sí ibi tá a ti wọn pé ọlọ́run fi dé mọ̀lẹ́kẹ́ àkú òní mọ̀lẹ́kẹ́ àkú nígbà tó lọ́run kọ́kọ́ ń rán lọ lọ́wọ́ àròfà anna Musa máa jẹ́ ajaluhu fi awwal marra lamma dhaba ilé ìmọ̀lá kùnú mọ́tò kápẹ́ kú mọ̀ pàṣípò tí ó kùnú kèétí ìgbè táìmù tó kọ́ lọ́dọ̀ tó kọ́ lọ́dọ̀ tó tó padà sọ́dọ̀ lọ́wọ́ tí kú mọ̀ pàṣípò rẹ̀ ìgbè ńgbà náà kò ní lọ́ọ́ bá kóore òkè tọ́lá fún gbà náà ajá kó lọ́dọ̀ wọn. tayi la'anna na narji la suratul nahl ọlọ́mọ tó la jẹ́ máa ní sọ̀rọ̀ ní suratul nahl wípé wàlá wò wá sí ló lọ́rùn náà sàbí dúró mẹ́yìn ká pé ìwà tá a bá ń lórí lẹ̀ ìlọ́lọ́run fẹ́ẹ́ ti gbà wá wọlé ẹlòmíì ń bẹ nínú bàtà wà lónìí tọ́jà wípé ntí ó lè bí ọ̀sẹ̀ kan ni wọ́n fi sàyè fún pé wá o tó bí tó bẹ́ẹ̀ dé ìgbà ṣubú o tọ́wọ́ máa wẹ̀ tó ọ̀gbọ́dọ̀ lu ẹ̀jẹ̀ yẹn lè máa wẹ̀ tó méje yóò ní ọmọ bó ń padì ọ kó lè tó wẹ̀ èmi ṣe nǹkan tí wọ́n wọ́n ọmọ lọ́nà àdúgbò wọn bì kálẹ̀ kò kò ṣejú mi o ẹni tó lè ṣejú mi sọ o ó ní ọtí wọ́n lọ́sà padà rí pé ẹnìkan lọ́mọ mọ́ lọ ní bóde bàtí bẹ́ẹ̀ ọ̀rọ̀ bá gbé lẹ̀ wọ́n dà ilẹ̀ bá bẹ́ẹ̀ gún bẹ́ẹ̀ bí bàtí náà ti jó nǹkan jẹ́ ìyàjó kóró náà nù ní kíni òṣìṣẹ́ ọmọ lórí bẹ́ẹ̀ nù bóde bàtí tó ti jó. àtúnṣe àwọn wà ní tọ́jú pé ìwà tá à ń wú ìlànà fẹ́ fi bínú sí wa ni máa tàrọ́kà alẹ́ yà dáàbà ọlọ́run ohun ọ̀bà títí jẹ́ kí nǹkan kan kódà owó tó kàdá bàmà àwọn èèyàn ohun ọba títí jẹ́ nǹkan kan náà nàbí adamu ò sẹ́kù lẹ́mà kódà ìpawárẹ́ gan yóò kó bá rẹ̀ nàkó. ṣùgbọ́n ọlọ́run ni mo wá ń ṣe sùúrù ìpawárẹ́ nítorí pé walakin yu'akhiruhum ila ajalin musamma torí mo ti lásìkò kan tí mo kọ́ fẹ́ ní kọ̀ọ̀kan wọn mo sì ti parí ọ̀rọ̀ yásìkò pé tí ọba tí ìkòkò ní ikú nítorí ọmọ àdánwò yóò máa jọ ìlú wípé a ah, ọ̀tà fún mọ́lọ́ lọ́ni ah, bàbá bàbá yìí ṣe lọ a ah, bàbá ọ̀tà fún mọ́lọ́ lọ́ni ọ̀rọ̀ náà máa ju àwọn èèyàn kábàá náà ẹ̀dá rẹ bàbá náà máa bọ́ tó gbé ọ̀tà tó sí dára gbogbo ọlọ́mọdé ni ọ̀sán tí èso igun wá pẹ̀lẹ́ wọn. tọ́lá ń bá wa fìrì lẹ̀ wípé àsìkò wa tí èyí tí ì tó ilé lómi fi ń dàbí ẹni wípé ń yọ sìn sìn nínú àyíká tí ń ṣe ẹ̀ka àwọn èèyàn kan gbà ọ̀rọ̀ àwọn ènìyàn jọ́sọ́rọ̀ àyàrá wọn pé àti bóde pẹ̀lú ẹni ìṣesí mọ́ ṣùgbọ́n òun ìṣòògùn tó ń wo ṣùgbọ́n mí pé àwọn àṣìjẹ tí wọ́n máa ń ṣe fún àwọn tí wọ́n máa bá fi ṣe nǹkan ó ní gúrùpù tí wọ́n bá wọn ṣe kí ni o tí wọ́n bá wọn ṣe kí a ní ṣe torí tẹ̀lé mi tí n bá fẹ́ bá a soso lẹ̀ a máa rọ̀ náà odidi ọmọ tuntun tó wà sí bá a ṣe náà ní rosalie máa ṣe ó lóun kú sóògùn tó alákùnrin ha iṣẹ́ ọwọ́ wa ń fẹ́ yẹ̀ náà kìí ṣe wípé òun ò ríran rí a àsìkò tó ń sọ fún kálukú ọ̀nà tí ètí ètò ní fi ń dàbí ẹgbẹ́ ẹnìkọ̀ọ̀kan yọ. na àwọn ẹgbẹ́ ọ̀gá kan yé ń dẹ̀wọ̀ tọ́lá jẹ́ wípé àwọn làǹṣẹ́ kìí ṣe àdábà nìkan tọ́lá wọn kìdábà wọ̀ sí ọwọ́ agbàmù kẹ́nìkan ọ̀sẹ̀ káwá mú ẹ̀ńtí ọ̀sẹ̀ náà. a máa ṣẹlẹ̀ tí wàhálà bá ti pọ̀ táìdá bá ti pọ̀ torí nǹkan méjì ẹnì kan bá mọ dáadáa tí ọ̀bá sọlá òjò tí ń fi òdodo rẹ gbàngàn lọ́wọ́ ti tẹ̀ kí lè rí wa nítorí pé òdodo ti ń parí tí wọ́n mọ̀tò yẹ kó o tún ṣe tààrọ̀ tàhádà bèrè dọ́ọ̀kà wàyẹ̀ fàánù wọ́kọ̀ yẹnka bìfìrìhìn ẹlòmíì máa ń sẹ́ńtì tí wọn ò ríro ìwọ tó wá rí mi láti ṣàlàyé fáwọn èèyàn ìwọ fi ilẹ̀ pẹ̀lú pọ́yọ́n sí pé ń tẹ́ ń ṣe dà kílẹ̀ ni wa جاء من الحديث الذي أخذ من مسلم رضي من حديث أنس بن مالك الله بن عطاء لا استغفر الله هذا من حديث أبي هريرة أيضا استغفر الله هذا من حديث أبي هريرة والحديث مخرج سنة من مسلم رحمه الله تعالى ولم صلى الله عليه وسلم ذكر هو يعني عن رسول الله صلى الله عليه وسلم أن نبيا أو أن نملة قرصت نبيا من الأنبياء فأمر بقرية النمل فأحرقت فوحى الله إليه في أن قرصتك نملة أهلكت أمة من الأمم تسبح وفي رواية أن نبيا من الأنبياء نام تحت شجرة فلدغته نملة فأمر بجهاز النمل فأخرج فأحرق فأخرج إليه فهل نملة واحدة النبي صلى الله عليه وسلم ní ọ̀kan náà àwọn àbí tó ti lọ rí kásáré sí jáwọn náà nàìjíríà lójijì ó sùn sábẹ́ ibi kan jọka àwúrẹ́ mi kan wá ta báwo ló ṣe tán àwúrẹ́ mi ta ní ní bá wọ́n wọ́n ìtọ́jú kò rí fa ńgbà tí wá di tí ò rí fa á mọ̀ lọ bi kọriyati nínú riwaya ni kọriya náà ni ẹ ẹ ibi tẹ n gbẹ náà ni kọriya a bó ṣe wò hàn iye yẹrẹ ibi kọjọ gan kọjọ kòtò kan kàbí yóò rẹ ti àwọn àwọn olóògbé ń pọ̀ sí báyìí ẹ bá ń fọ náà lẹ́yìn ọ̀bá bá kó iná kó iná wa wà ẹ bá ń sọgbọ́n wa ni ẹ bá ju ogun ní wọn dàrú ọlọ́run wa fún ànàbí òun wípé àfi à ń kọ̀rọ̀ sọtíkà námúlà tún àwọn de kan ló gé ọjọ́ wọn ahlakta ummatan minal umami tusabbih torí ẹ̀rọ tí wàá kó di ìjọ kan rẹ̀ nínú àwọn ìjọ tí ń yin èmi ọlọ́run tí ń sáré wọn ni ìwà yà kan ṣùgbọ́n bí a lọ kọ́ ibi àwọn àlọ́ gbàdà ọlọ́run wa ń sọ fún un rí wáyà mi wípé nígbà ẹ̀yọ kan kan fàhálà namlatan wahida kó o sì mú kankan ọ̀pá ọlọ́run wà dáa kọ pé kó o mẹ́rin tí ọ̀tá ọkọ̀ ló lè má rí mọ́ ọlọ́run wa ní irun kan ó sì jẹ́ pé nǹkan ta o ah, kò kíra nítorí pé bíi bí ti ṣẹlẹ̀ o ara wọn lẹ́ni tí wọ́n fẹ́ mú o na alakunle ha ẹ̀ẹ́ alibi musa nígbàtí àkọ́kọ́ lọ bá ọjọ́ ọkú rẹ̀ tí ì ṣùgbọ́n náà wọ́n fẹ́ fi ṣe kí ni o wọ́n fẹ́ fi dánwọ́lá kúlù mọ́ ó ti wò. n bá ń fọ báyà mi lọ́nà bá ti sọ̀rọ̀ pé wọ́n fọ kíní kan ojú ẹsẹ̀ ni wọ́n máa rí wípé orí òun sì ń kú kí náà fún mi kúrò lọ́wọ́ bá ọlọ́run sọ fún mi wáyé pé àlìkìyámà ti dé tán náà táwọn bí mò ń sábàlọ́ rẹ̀ gbé ọwọ́ lé màálù ó tún gbẹlẹ́ tẹ́tí tó máa fọ apá káàkiri báyìí ṣé wọ́n ti gbàdúrà bí wàá dìde dì sí i kò واختار الظهر والاذان او الساعه قرب الساعه ابن ابي سلام àbí mò ń sọ̀rọ̀ òun ti òdi ọgọ́lì nǹkankan torí pé gbogbo kọ̀ọ̀kan wọn ò ní fi sí ọdún kan fún ọdẹ yà fún wọn fi sí fún. adàbíyàmì jáàmù kejì àìtúwálé ìbọ̀wọ́lé yọ̀wọ̀ àjẹ́ àkàrà sínú ayé ọlọ́run bá ti ń bẹnu suratul Fatiha máa dàgbà ọ̀rọ̀ gbọ̀nà subhanahu wa ta'ala a'udhu billahi minash shaitanir rajim. والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير ọlọ́run ní èmi mọ̀ dáyé ibi táwọn ọmọ láti wéwẹ̀ lẹ́yìn náà mo tún sọ yín di ẹni tí mò ń dá láti di omi gbọ́nà ọjọ́ ti lọ ni alimẹ́lì wá pé àwa yìí náà mo dá láti di ìpè yàtọ̀ fún pé àṣẹ ti bá àrùn ànábì adam báyìí ọlọ́run nílé yìí náà mo wá sí yín ní lápọ̀lábọ̀ ẹ̀fẹ́ra yín ẹ̀sìn kankan wà máa yọ amáru nínú amárí ẹni tí ẹ̀mí rè ogun táàdì kẹ́mi rè ogun dáadáa ama wala yunqas min umrihi illa fi kitab ha famin huna ìtàlàfà alùpùpù ẹni pé ṣé èèyàn lè kú dọ́tọ́jọ́ rẹ̀ pé àbí ẹni fi kọ́jú orí èèyàn. òun gangan wá ní ibi tá a lọ tó jẹ pé ọ̀rọ̀ àbí musa yìí bí lẹ̀ fain àwọn pàtàkì àfa ni wọ́n lè fi kọ́jú orí èèyàn tọ́jú orí ọ̀tún mú sí wọ́n ní kílẹ̀ rí wọ́n ní àwọn rí ẹ̀rù nínú alukur'an àti tó nínú hadith wọ́n ní kílẹ̀ rí ti kur'an wọ́n ní wáyà yẹn gbọ́ wàbá yóò àmọ́ mi mọ̀ ní ẹ bá tẹ́lẹ̀ ní ìwòdùn ta kó fi kọ́ fún àmọ́ wàlá yìí kọ́sùn mi ní ọmọ rẹ̀ ìlà fìkìtà ẹ̀ǹtẹ́ bá sì dínkù ní ọjọ́ rí ẹ̀ náà gbogbo ẹ̀ náà bẹ̀rẹ̀ bí tọ́lọ̀ ń kọ́ sí. ṣùgbọ́n àti sọ́nà àkùrẹ́ ìyá mọ̀ lọ ọmọ ẹ̀ṣá wọ̀ ẹ̀fí bíìtì ètò bá wọ̀ wọn náà wọ̀ ọmọ àpárẹ́ ìyìntọ́ bá wọ̀ wọn máa fi ilẹ̀ wà á ń da wọ̀ ọmọ tí ó sì lọ́dọ̀ nìkan ọ̀dọ̀ wọn náà wọ́n sì ní yá tí a wà wà lẹ́ àná bí òun صلوات الله وسلامه عليه اي مبارك ولا من جاء من حديث انس او انس بن بسم الله عليك والحديث مخرج في الصحيحين وكذلك هذا الحديث مخرج في السنن عن المعتمد غيره رحمه الله الجميع النبي صلى الله عليه وسلم من سره ان يبسط له في رزقه او ان ينسى له an kun bi min aw yansa lahu fi atharihi falyasil rahimahu ẹn tó bá fẹ́ kí arisiki wọn pọ̀ nílẹ̀ yìí kàwé tó sì fẹ́ kí ọjọ́ orí wọn gùn kó wọn má tètè kọ́mọ dàbí ẹ̀kọ́ kọ́mọ tìkẹ́ ni wọ́n kọ́mọ dàbí ẹ̀kọ́ wàhálà mìsítákùmá jábìrì hadith umil mu'minin aisha kàwé lẹ́nu ha hadith thabita wàhálà sọ̀rọ̀ sọ́lá mi kàn yẹ kúrò. عندما خلق الله سبحانه وتعالى نقول أن سماعة لتا ودابنا والرحم متعلقة بعرش الرحمن إبوا سما إتيولو wọ́n pe ọlọ́run àwọn fẹ́ bí ọ́ ní nǹkan kó o sí fún mi ọlọ́run ló ń ṣe ìtọ́ba béèrè ó ní ọlọ́run rẹ̀ ń bá ń dà mí pọ̀ má jẹ́ àyẹ̀wò àti ẹ̀ náà dànù má jẹ́ òdì náà sí ọ ṣùgbọ́n ń bá ń gé mi ọlọ́run máa gé àná tùmọ̀ máa gé náà ni pé máa jẹ́ kí ọ bí bá ti ń lù má jẹ́ ọyọ fún bí bá ti ń fa má jẹ́ ògún báyìí àníbi náà tọ́wọ́ kẹ́mi ìwọ ogun ó sì kí dúkìá wọn pọ̀ kọ́ máa dàbí ẹ̀kọ́ sọ yìí kí á náà fàájì ń bẹ́ mi yìí máa sọ pé ká ṣe dáadáa ká sì sọ pé ń dáàrin bẹ́ẹ̀ kí ni ẹ̀kọ́ wà dẹ́rù kí ló ń sèkéde o ọ̀dà rúbí ní láì tààlà àkọ́kọ́ ayàtọ̀ ló ń sọ̀kọ́ ayé pé wà máa ń yọ amadu mi mọ̀ amari wà láyé mọ̀ kọ́sùn mi ní múrin ilà fi kìtà apá kan àfa ni dọ̀míìrù ti bẹ́ẹ̀nbẹ̀ yẹn lìjíǹsì àwọn ìlànà màá tún àlejò àgẹ́tẹ̀ yìí wá. ṣé ìtọ́nà sọ ni wípé gbogbo ẹ̀mí ti bẹ lọ́dọ̀ ọ̀hún ntí wọ́n lò àti ntí ó dì ń ọjọ́ orí wọn òun mà àbí ntí sọ ni wípé ẹnì kọ̀ọ̀kan báyìí ṣé àpapọ̀ gbogbo ẹ̀mí la fẹ́ lọ́sọ̀rọ̀ pẹ̀ lẹ́ẹ̀kan náà àbẹ́mi ẹnì kọ̀ọ̀kan ṣùgbọ́n ọ̀tọ̀ kìí ṣe ẹ̀mí kọ̀ọ̀kan ní ń dá sọ hàdà dọ̀míìrì ní jíǹsì láàyè láàyè kí lè rí wa lábàárín sọ̀rọ̀ kan wọ́n sọ pé indi thawbun wà ní sùúrù mo ní aṣọ kan àtìlàjì aṣọ sí irú aṣọ míì ló nílájì ẹ̀ ó ní àbáṣọpọ̀ tó ti ní lótú nílájì ala kulli hal ka dúró ti mẹ́ apá kejì ni wípé ọlọ́run ti dá wa ó ti pè wa tá a lò wà má yọ amárin mú wà má yọ amárin mi mú amárin ẹnì kọ̀ọ̀kan tó ti ṣe pàtì òní yẹ yóò kọ́ mi ní ọmọ bí ṣe ń ní lórí ẹ̀mí kọ̀ọ̀kan ó sọ pé gbogbo ẹ̀mí pátá ti bẹ́ẹ̀ nìyí o èkejì ni ó tètè yé wa gbogbo ẹ̀mí pátá ti bẹ́ẹ̀ nìyí o nígbà tó rí eighty years ẹnìkan mẹ́wàá bá wọn gbogbo wọn ti kó láyé àlàkùnlé ha ká pé ọlọ́sọ pé gbogbo ẹ̀mí ti bẹ́ẹ̀ nìyí ìgbà tá a bẹ̀rẹ̀ ní kíní kan yíyà sí wọ́n ti kó láyé kéwàá sí dọ́kì náà ìtọ́ tí jòjúmọ́ tó jẹ́ pé tọ́nà sọ pé nǹkan wọ́n lò yìí látìgbà tó ti ń di omi gbọ́lọ́mù ìyá rẹ̀ náà lọ́jọ́ rẹ̀ ti ń dé kù bí ṣe wá ń yàtọ̀ mọ́ èyí tó kálukú fẹ́ lò ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run ló ń mà èyí tó ti wá dínú ta nìkan kan ọ̀tọ̀ọ̀tọ̀ wọn kọ́ dùnmọ̀ sí nàmà ṣe wà dùn àyè wípé alahuma nkunta katabta sumi fil ashqiya farhu fa abitu fi suada wa nkunta katabta sumi fi suada fa abitu ọlọ́mọ akápẹ́ nù àwọn olórí ibú lọ́ba kọ̀ọ̀kọ̀ mi sí bá ń parẹ́ bá ń fi mú àwọn olórí rẹ kápẹ́ nù àwọn olórí lọ́ba kọ̀ọ̀kọ̀ mi sí mọ́ bá ń tún yàn parẹ́ mọ́ sábà ń fi rẹ̀ dẹ́ bọ́ọ̀dù náà máa ń ṣàdúrà ọ̀rẹ́ mùsùlùmí ọdún orí èdè ikú gèlèkú kí ní sáré wà lọ́wọ́ sí àwọn àkọ́kọ́dá ibi tá à ń bọ̀ wípé àrùn sọ̀rọ̀ wà lọ sọ́lá mi ẹnìkẹ́ni tí bá mi ń dàbí ẹ̀kọ́ ẹnìkẹ́ni tí ìsirara fáwọn rẹ̀ ọlọ́run ó jẹ́ kí dúkìá rẹ̀ máa pọ̀ sí yóò sì jẹ́ kékeré o kí kí ọjọ́ orí lògùn ṣùgbọ́n bá a ṣe wáyé mo mọ̀ pé ní kásánì kejì wa náà ládùúgbò wọn nínú fámìlì yóò ti rẹ nìkan tó lọ ń dáadáa rẹ tí sì ń dáàbò pọ tí ó sì ní jọjọ àfihàn tó fi kú. náà ìsọmọ ìgbàlá ni wọn tọ yóò wà ní wa tí wọn mọ lóyún ẹni bẹ́ẹ̀ lábàá nìyẹn dáadáa ọmọ dáadáa sì wà lọ mọ wọn ìṣe ṣe ń lé ewu ẹbí ní ọmọ sí ilé ara lóṣèlú tó sì tètè sọwọ àdóṣì náà tọba wa wa déédéé tọ́lọ̀ mú kàlùkù ó lóyún kàmá jáde hadith abdul masoud tí wọn bá ti ń gba nǹkan ọmọkùnrin àti tóbin papọ̀ alimọ́lá kò mọ̀ wá kẹ́lẹ́ rahim mọ̀lẹ́ká tó lọ́n fi ti bí obìnrin nù wáyà